káàkiri mú màrẹ lẹ́rú ọlọ́mọdé ọba wa o á jẹ́ àmú mọ́jẹ́ agbábẹ̀dọ̀ tá àwọn ọlọ́mọ ọba o gbogbo nítorí máa ṣe fẹ́ dà láyé fífi máa rí rọrùn mọ́jẹ́ ó ní àlà káfí àròpá àlegbọ̀nà àràmù rí kọ́lájà kò sọ rẹ o ọ̀kan náà mùsùlùmí sáláìsì ọlọ́mọsábà ní foríjì ẹni tí wọ́n ń pè ní alikidamu kọ́lọ́mbà ní foríjì tí máa fi àwọn kílókọ rẹ̀ rẹ́ǹtì báyìí tí ọba pa nǹkan pọ̀ mọ́ lọ́wọ́ ọba ní kọ́rọ̀ ọlọ́mọsàbà ní foríjì o tí ọba pa nǹkan pọ̀ mọ́ lọ́wọ́ ọba sọ́wọ́n ta ní kọ́rọ̀ ọlọ́mọba ní foríjì o bákan náà alájí múrí àkàngbé yusuf láì bóun náà ọba lẹ́bọ̀ kankan lọ́rùn tí ọba nǹkan pọ̀ mọ́ lọ́wọ́ ọba ọlọ́mọba ní foríjì o ọlọ́jà kan oṣù rẹ o ìyẹn bẹ́ẹ̀ a ń fi àsìkò yìí rọ gbogbo wa wípé Allah subhanahu wa ta'ala ní máa ń kádàrà gbogbo nǹkan kọ̀ọ̀kan bá ṣe wọn láti nǹkan bíi tákùn sí ẹ̀ka ti dé láti Èkó ṣùgbọ́n òjò yẹn pọ̀ ọ̀pọ̀ lójú ọ̀nà mo sì rí i pé pàfẹ́tì Ìbàdàn náà díẹ̀ kọ́lọ̀ tó jáde kó jẹ́ ọjẹ́ odò ìdùnnú fẹ́ni kọ̀ọ̀kan wa ìgò kan nìyẹn igun ẹlẹ́ẹ̀kejì tẹ̀síìrù tí à ń bá lọ adé orí aya maliki yawmiddin aya iná láàmà ti lọ láti wá sọ̀rọ̀ kan sí kejì ní ìgbẹ̀yìn rẹ̀ ọlọ́njọ́járe nta sílẹ̀ tàbí wá gbọ́rọ̀ rẹ̀ méjì ọ̀dàrú láíláí àdánwò tí ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa tá a fi ní ilé dáná rọ̀mọ̀ ọlọ́run méjì ọba wa mùsíbà tí ọba wa tẹ́sù ó fi wá máa dọ́gbọ́n tàn wá tí ó jẹ́ pé ẹ̀sìn ni ó gbèlé dú wa tí ó wà tá a ti ń gbà á kọlù ọlọ́run bá sọ̀rọ̀ ta'ala tí ó jẹ ntọ́ yọ̀nù sí táàtù wa máa bì ọ̀pẹ́ mẹ́gbà lọ́wọ́ wa o ọlọ́run mẹ́ta àṣọ wa mẹ́. àkọ́kọ́ allahu subhanahu wa ta'ala ń bá ní sọ̀rọ̀ alukura ni wípé bisimilahi rahman rahim ááyà àkọ́kọ́ ń bẹ̀ àtàyà ẹlẹ́ẹ̀kejì àtàyà ẹlẹ́ẹ̀kẹta bẹ́yìn àádìl àyà ti sàlát قد ذكر الله سبحانه وتعالى خمسة من أسمائه ọlọ́run dá kó kọ márùn nínú okọ̀ rẹ̀ ó wá tò léra wọn ta ló lè sóko àkọ́kọ́ allah barakallahu fikum kókó ẹ̀kejì rọ́bù kí ló kọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹ arrahman ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn alimalik kí ni èèmọ̀ tí ń bẹ́ ń di. dídá kò márààrún yìí tí ò wà dá akọ mímà pari ìparí súrọ̀ yìí kò sókọ mímà kọlọ̀ sọ́nà tàbí súrọ̀ yìí àbókọ mi tó wà iyyaka na'budu wa iyyaka nasta'in kò dá ko ihdina ihdinas siratal mustaqim kò dá kọ̀ọ̀kan siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين إذا ذكر الله سبحانه وتعالى خمسة من أسماء في هذه السورة ورتبها ترتيبا ولن داكم مرنوا وقوة سورة ọwọ́ àtòkọ yẹn àkọ́kọ́ ó ní alihamdu gbogbo ẹ̀yìn pátá kọ́mọ pátá ni o allah ohun ọlọ́run ọba ajẹ́ wípé lillahi lọ́kọ́lù òǹlẹ̀ntì ń dẹ̀dà ó ní gbogbo rẹ̀ yìí máa tọ́ sí tẹ́ ẹ bá ti wá mọ̀ lónìí nìkan ṣoṣo. اشكروا له بما أسبغ عليكم من نعمه ظاهرة وباطنة wa huwa alladhi yurabbikum òun náà ní tí wọ́n á ń tọ́jú yín bí àníwá ìní àmì pẹ̀lú oríṣiríṣi àwọn kí ni o oríṣi àwọn nǹkan àgbèrà tí ní fi ń tọ́jú yín subhanahu wa ta'ala. tó ń ti bẹ́ẹ̀ ta'asi rabbak ó tún wá máa tẹ́lẹ̀ wa ta'ala wa yasiru alayhi yóò tún wá máa bù ọ láti rí fa ana rahman ọlọ́ni ajá pé mi náà ló ń kẹ́ ń gbà náà kò sì sí ẹnìkan tí ó tẹ́lọ̀ ńlá yé tí ó wà ajá kọ̀ọ̀kan tó sinú gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan téèyàn máa ń tẹ̀ bí ẹ̀ sì wá wò sí wá ti sìnà o láti rí irọ́ mo sì jalè ní ẹ̀ka tí mo sì jalè náà ní láti rí ìsì wàá parọ́ rí o àwọn ọba nínú ìjì àrọ̀ ọlọ́wọ́n ọba kò sí ẹ̀sẹ̀ tí

ṣùgbọ́n tọ́bọ́ wa jẹ́ wípé ìwà foríjì tó ń ṣe yìí ọ̀ ń tan rẹ̀ láì sèmi ọlọ́run ọba ni ọlọ sí ọlọ sọ̀n ó sì gbá ó ṣàwò. fa ìsọ́nù hadil àmàlì ilayka yawm al-qiyamati la budda minhu fa ana maliku yawmaydin. gbogbo nǹkan wọn ń dẹ́wọ̀ láyé o. òtúbà bẹ̀rẹ̀ àníyàn tọ̀ dáa ni òtúbà bẹ̀rẹ̀ àníyàn tọ̀ dáa ni olùdẹ́rẹ́ àní síbi tí mo fẹ́ ni òòlù síbi tí mo fẹ́ ni gbà wípé ọ̀ ń wà á sán lẹ́sàn kẹ́lẹ́ kẹ́lẹ́ pẹ̀lú sẹ́tọ̀ bá ti ń jọ́nà fa ana máàlìkù yà ọmọ ìrìn èmi mọ̀ wá ní agbára ń tẹ́lẹ̀ mi ò lágbára. kátó Allah subhanahu wa ta'ala riwaya méjì ló wá ń pa aya yìí ìkan wá ní maliki yaomi dín tí ò ní mọ́jú ìkan wá ní maliki yaomi dín ìsìláàbù táwọn àfa àṣẹ ń pa pé èwo ló tẹ̀sùn òbí ní ọkọ̀ méjèèjì kéde ìsìláàbù kéke ṣùgbọ́n kagekuru ní mana maliku kéésẹgbẹ́ maliku ní mana ní kìrọ́ àkàkà nǹkan jáde maliku ní ládàá kọjú maliku lọ lìdíyàdẹ́tẹ̀lẹ̀ haruf tọ́jẹ́ yọkan tí ìwọ̀n mọ̀gbẹ́ládá mẹ́wàá bẹ́ẹ̀ kò tí ì clear. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àti ìjẹ̀tùmọ̀ àtúmọ̀ wọn orúkọ méjèèjì wọn ò gbọ́dọ̀ fi so ẹnì kankan nínú ẹ̀dá orúkọ méjèèjì wọn kò ṣe kí ni o wọn ò gbọ́dọ̀ fi so ẹnì kankan nínú ẹ̀dá lọ́nà o wọn ò gbọ́dọ̀ máa pè yẹn ní. ملك الملوك أوبا àwọn تبي مالك الأملاك أوبا ọba نانونا ọba náà أن جاء في الصحيح أو في الصحيحين من حديث أنس ابن مالك رضي الله تعالى عنه أرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أخنأ اسم عند الله يوم القيامة رجل تسمى بملك الملوك وعند الإمام مسلم زيادة لطيفة ولا مالك إلا الله عز وجل أقنع إمام أحمد ọlọ́run láti kó oṣù rẹ o má jẹ́ kí a sí ọ látara àwọn ọ̀rẹ́ rẹ o ìmáàmù ahmadu àgbààfáà ni wọ́n láwọn ọ̀mọ̀túnmọ̀ ahmadu wọ́n wà lọ́gbọ̀dọ̀ àfáà wọn. àwọn àní ìtumọ̀ ẹ̀rọ ọ̀lọ́dọ́ wà ní àwòdọ́rù àwọn ọkọ̀ tí èèyàn ọ̀jẹ̀ láyé tí ó wà mú ẹ̀yìn tí a mọ̀ àwọn ọkọ̀ kan bẹ́ẹ̀ o wa burú jù tí ó sọ yẹn ẹ̀yìn tí wọ́n máa fẹsẹ̀ gbábẹ́ lálẹ́ tí a mọ̀ tí ò ní nítumọ̀ kankan tí èpè pàǹtí ní ọbẹ̀ wúlò jùlọ ó ń lẹ tí ó mà ó mà Baba wa ní máa kọ́ọ̀nù jẹ́ ẹ̀kọ́ bá ní tẹ́ nínú tí mo bí ẹnu jù ní kókó rà ní orísun ọ̀nà àwọn kan fi kí ẹ̀rọ báwọn bàbá èsì gbà wọ́n yẹn bọ̀ bí hádà abadan àwọn àpọ́n àpò kan ń bẹ kọ́ agbárí àwọn agbárí ni èèyàn ò máa gbọdọ̀ dánwò eléyìí o family hùnà kọ́rọ̀jà ti mẹ́sàlá mọ́sàlá bá jáde wípé tí bàtà ní ká mọ́sọ̀ yẹn lọ́ba àwọn ọba ṣé à lè sọ lọ́ba fẹ́ pé bá fi jọba ká máa pè lọ́ba àwọn àfáà ni mọ̀nì bímọ fùhùmí. هذين الاسمين من اتصف بمفهوم هذين الاسمين ẹni tó bá jẹ́ pé ìròyìn kan bá ń bẹ lára rẹ̀ nínú ìròyìn ó kọ́ yìí a lè fi pè é lìkọ́wùlì láì tààlà wà kọ́ra làwọn nàbí yòòm iná lọ kọ́dọ̀ àkàlàkùn mọ́ tọ́ọ̀lù ta málìkà ọlọ́run ní òun sọ tọ́ọ̀lù òun sọ di ọba fún yín ọlọ́run pè ní málìkà ṣùgbọ́n kò sọ pé ọba àwọn ọba. torí pé ìròyìn pé èèyàn ń darí ọ wà lára بكنا أن صلى الله عليه وسلم من حديث الإمام بخاري بعد مسلم وكذلك بعض أهل السنة من حديث أنس بن مالك رضي الله تعالى عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم ناس من أمتي عرضوا علي غزاة في سبيل الله يركبون هبجا الله أعلم بالضرافة هذا البحر ملوكا على asirọ أنت ó أني àwọn èèyàn kan bẹ ní ọjọ́ mi Ọlọ́run fi ẹ hàn mí lójú rẹ kódà níbi tí wọn máa jagun dé lójú Ọlọ́run ọba yẹrìkàbù na sábàjà hazal bahari asábàjì ọdọ ọgá wa ó ní ọgbọ́n kan wọ́n jàjàjàjà wọ́n la omi kọjá àdébí ni kí ọlọ́wọ́ sọ wọ́n dà yóò sọ wọ́n di ọba lórí àwọn tí wọ́n bá ti ń borí wọn tí wọ́n bá ti borí ìlú kaba yìí wọ́n sì dọba kàlú. fàdíìsì torí àǹfààní kan mẹ́mẹ́ kí mu wájú parí amẹ́sùgbàdíìsì wa à ń tọ̀rí ti kọ́ọ́lá rẹ̀ à ń tọ̀rí ti ta ni o àbúrò ya rẹ̀ lóbìn tàbẹ́gbọ̀n ya rẹ̀ lóbìn à ń pọ́ńtọ̀ ní umu haram ẹ má sọ wọ́n ní haram o ṣùgbọ́n ó kọ̀ yáyìn ní umu haram bíntu milhan èèyàn dáadáa lóbìnrin nítorí sọ́sà mi sọ̀rọ̀ yẹn lọ ìtòbìnrin sọ ní pé ya Rasulullah ojú ìlọ́ àlè àyètí alani minhum bá bẹ́lọ̀n kí n wà náà tí ọjà orí omi o. wọ́n sàfihàn pé Allahumma jala minhum فخرجت معه نفر في عبادة ابن الصامت أن تنقض لي سوى خذوا عني خذوا عني فقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد مئة وتبرب عام والثيب بالثيب جلد مئة و... والرجل عبادة ابن الصامت قلنا أم حرام بنت ملحان تم تنفع لو جابوا لقوا لو ما معاوية ojú ogun náà ni a lọ tí wọ́n ti já obìnrin gbọ́ látòrí ẹ̀sìn èèkú ní omi fàmáńtà ti ṣèhìrà insha Allah. rìwáyà kan bẹ̀ tó wá wípé gbogbo ẹni tí wọ́n bá ti pasójú ogun ọlọ́run ọ̀rá yìí kẹ́jẹ́ ẹ̀yọ́ tó kán lẹ̀ báyìí kọ̀lẹ́kẹ́ ẹ̀sán lọ́nà kò ní ẹ̀sìn kankan mọ́ lógun ti òun tí gbogbo nǹkan ṣe nú ẹ̀sìn ká má bu abala kan yé ń bẹ́ẹ̀ káwá fàbàrà kan lẹ̀ àtúmìnúnà bìbá àdúrà kìtà àdúrà kìtà bìbá. gbogbo wa gbà wípé ẹni tí ọba sálùwàlà ń gbọ́ ọ̀tọ̀ tán àbẹ̀yà gbẹ̀tẹ̀ tó tábà kò nírun. bẹ́ẹ̀ ń jihadi náà rí o náà láwọn nǹkan tí ó sọ náà di kíni o tí ó sọ lóòótọ́. kìí ṣe pé àwọn kẹtẹ pé wọ́n kàn ń àwọn kankan àkìlónì tí ó ń fẹ́ ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ tí ó ti ń ṣòwò káàkiri pẹ̀lú tí ò ní túmọ̀ kìsì ni tọ́lọ̀mà kọ̀ọ̀kan tí ń ha zara wa ń bẹ̀ lábẹ́ náà sàlám gbogbo ìgbà tí ìgbà tẹ́ ẹ bàjẹ́ yìí mùsùlùmí ẹ má sàbòsí o ẹnì haramtu zulma ala nafsi torí mi ọlọ́wọ́ bá gan ń yẹ sọba alábòsí tẹ́ ẹ bá sàbòsí ń jẹ kékeré ní ogbórí tó ń dibósí jápé tèmi gan kí n sèw torí ẹni tẹ́ ma sàbòsí ẹ ń ma sànù rẹ̀ ọlọ́mọ sẹ́ni kankan alábòsí o. kásìrò bí ọ̀rọ̀ àbòsí yẹn. Hajjaj ibn Yusuf ń gbà wà láti ń pa àwọn tàbí ìpàkúpa ń pa àwọn tàbí ìpàkúpa ń pa àwọn àfa ọba àtijọ́ kan ó ní wọn lọ mú sẹ́yìn dùn jùlọ ìwà àgbà àfa aládé ìsì nínú àwọn àfa àti pé ọ̀pọ̀lọpọ̀ ìwà yàtà nǹkan nǹkan lónìí àràǹtí ń gbà wá dàní lọ́dọ̀ àwọn sọ̀hábà àfa mi fíkì mi àbí ìsì mi ẹni ọlọ́ọ̀ni mi ábíbù mi nínú ọ̀nà wa tó ń fẹ́ pa àwọn jọ̀ǹgàrí tí wọ́n lọ wọ̀ bí wọ́n ṣe ń wọ́wọ̀ kú wọ̀ báyìí wọ́n wá rí àwọn èèyàn kìkì lójú ọ̀nà ìsọ́sùwà ìyàkùrọ̀ ṣẹ́yìn kí fẹ́ múná dà bẹ̀rẹ̀ ah, títí títí títí àtàwọn àpẹẹrẹ àwọn èèyàn lójú ọ̀nà tójú fi ń ti àwọn tí ń wọ́n lọ́wọ́ kó ah, irú ilé ìkẹ́ máa ń wọ̀ fún wọn wọ́n sàn lọ́kọ́ sẹ́yìn ibnu jubair ó ní bal anta shakil ibnu kusayin olórí ibú ọmọ kusayin wo bọ̀ rẹ̀ afa wa bọ̀ yìí pé bali ummi adúrọ̀ bísí mi màmá mi mọ̀ ọkọ mi jù ọ lọ nítorí o pè mí màmá mi sá mọ̀ ọkọ tí mò ń jẹ ó ní mọ́dà tẹ̀kúlù fi muhammadin kí ló fẹ́ sọ́n pa ó ní muhammad molomi tí ànábì òjijì ọlọ́wọ́n báyìí àbí mi ìlọ sọ ọ̀rọ̀ sàkàrà mi ó ní gbogbo tó mú wá bùsùlì náà nù wọ́n ti àwọn ànábì kankan fún un tọ́kọ̀ ó ní kílọ̀ wàá sọ ń pa tèmi ó ń tọ́ wáyé kí n sọ ń pa rẹ̀ ń sọ ń pa rẹ̀ èmi èé sọ abúlùpẹ̀ àbí ti bámà èè tẹ̀mí rí fún di báyìí fún di báyìí fún sọ wọn àgbà láti kọ̀pẹ́tì ó ní gbogbo ń tọ́ nǹkan lè fẹ́ ikú mẹ́ni ìmúlẹ̀ kọ́dà ló lè ah. fi ó ń tọ́lọ́ nípa fún ọ̀sẹ̀ ọba ní kódú ẹ mú mu kú mu ń wá mú àfẹ́ wọn wá ń wọ ń wọ ọmọ fún wọn lọ fún dáwà wípé òun ọ̀pá ni ó yẹ kí n fẹ́ pàápàá fata wá jẹ́ àbí wá di ìlànà kíbla sẹ́yìn ìgbẹ́ ọba táyé dojú kọ kíbla àjẹ́ ìgbẹ́ dojú kọ kíbla. أني لقول الله تعالى فول وجهك شطر المسجد الحرام àbí ìgbọ́ba fẹ́ sẹ̀mí ọlọ́wọ́ bá dojú ara ẹ̀kọ́ kàbá nígbà tí ẹ pẹ̀rẹ̀ náà wọ́n máa dojú ẹ̀bọ̀ sọ́kọ́ bẹ́ẹ̀ dùn mí wọ́n máa dojú ẹ̀rẹ̀ náà kọ́ kàbá ọwọ́ awú mi kí wọ́n pẹ́ ọ̀nà kàbá lójú mi ọwà kí yé jáde láyé. òní wọ́n jí wọ́n jẹ́ wọn ní kàbá ẹ̀ dojú ẹ̀kọ́ kàbá ẹ̀ dojú ó ní fa àyìnà máa ti wá nílùú fàtàmà wájú lọ ọlọ́run ní bọ́rọ̀ kíbla bá dàrú wọ́n yín lójú gbogbo bí ẹ bá ti wà ní ogbó tẹ́ ẹ bá dojú kọ ọlọ́run ọba náà ń bẹ́ ń bẹ́ o o. ó ní ẹnu gbé abọ́lẹ̀. ó minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra bẹ́ẹ̀ lójú mi bèè fẹ́ ọlọ́run níbẹ̀ mo ti dá yé o bẹ́ẹ̀ bá kú bẹ̀ náà ó sì o inú bẹ̀ ní ti fàyè ọ̀tọ́ bá tó yá padà o. ó ní ìgbà wọ́n wá mú àfa wàláhì tí bẹ̀rẹ̀ lórí àfa ìjọ náà kò sí lórí mi nínú mà kò sẹ́ni tí bẹ̀rẹ̀ lórí ẹ̀ ní Ìbàdàn nínú mọ́mílákà lónìí kò sẹ́ni tó ní tí bẹ̀rẹ̀ lórí rẹ̀ wọ́n wá palọ́wọ́ sẹ́yìn wọ́n solókun wàláhì wọ́n ti dù wá du ẹ̀jẹ̀ wá sàn lẹ́tọ̀ pọ̀ ṣùgbọ́n kí wọ́n tó pa ó ní Allahumma ọlọ́run ọba mi o ìjì alẹ́ àkìrọ̀ kọ́tìlá ní Hajjaj yóò jẹ́ mi ní Hajjaj wọ́n pàkàn yìí tí èkó bínú rẹ̀. ẹ̀jẹ̀ wa sẹ̀ lẹ́sẹ̀ pọ̀ Hajjaj wa ni wọ́n bọ̀ pé àwọn àtìpá àwọn dókítà tẹ̀m̀bẹ̀láyé kan náà wípé ẹ̀jẹ̀ rẹ̀ ti á pọ̀ báyìí ń wá yẹ̀wò ìyàn wọ́n ní gbogbo ẹni tó ti máa pa pátá ìbẹ̀rù ó ti dékẹ́jì ọ̀gbẹ́lá ọ̀pọ̀lọpọ̀ wọn eléyìí ẹ̀mí ẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ tí ẹ̀ ń fẹ́ kọ́ ọ̀bàtá yọ̀ ọ̀já tẹ̀bẹ̀rẹ̀ ti bóde inú òde kẹ́jẹ̀ kẹ́kọ́ sàpamọ́tìlá bí ìgbà tí èèyàn kọ́ ọ̀rọ̀ orí kú kí ló ṣe kúkú eléyìí. láàrin ìfọlọ́sọ̀rọ̀ tààlà ju ìjọ́kẹjọ́ bájà àgbà ti sùn lọ báyìí yóò mọ̀ ní sẹ́yìn yóò mọ̀ pé àlàámà hòtẹ́lì kan ní kí ètò ti pa mí. bọ́wọ́ tó dàbí padà sẹ́yìn ló ń sàn pariwo sẹ́yìn bẹ́ẹ̀ kò wá lóṣù kan lẹ́yìn ìgbà náà fàkóhùn ti yàgbé fún ma ọlọ́run bá di akọ bàtí bẹ́ẹ̀ jẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn gbóná títí títí títí títí tó fi wá kúkú nira kò dùn sí ọ̀nà tó bàtọ̀ pa àfọwọ́sẹ́ ìdúró jù bẹ́ẹ̀ ṣùgbọ́n àbúrú tí wàá máa dẹ́wọ̀ tẹ́lẹ̀ ṣáàjú kó tó dìgbà yẹn ó mú ọkùnrin kan oníwọ̀n lọ sẹ́ wọn lọ́nà àbòsí ẹni ẹni tí ń tọ́jú fámìlì mi níbi tí ń tọ́jú ìyá ní ń tọ́jú ọmọ àwọn èèyàn pọ̀ ní rẹ̀gẹ́dẹ́ ẹni ìwà olóńgbòlóńgbò ló ń jọ̀kan kó wọn wá kọ lẹ́tà sí ọba ń kọ lẹ́tà wípé yá hajjaj ìdá mọ́rọ̀ hádàl yẹ́wùn ọ̀dì mọ́rọ̀ yẹ́wùn min huzni bọ́t bílẹ̀ òní bá ti esu nínú ìbànújẹ́ tó fi kàmí láyé ìkẹ́ tó ti dé mẹ́ wà mọ́rọ̀ yẹ́wùmá yẹ́wùmú mi nà é níka bílẹ̀ òní bá ti esu nínú ìbàdàn tó bá àti ìfara nìyẹn lọ́lọ́ọ̀dì tó ń ṣe tó ń dánwò lórílẹ̀ lónìí ọjọ́ kan náà dín nú ìgbàdùn rẹ̀ nìtẹ́ bí làbá súnmọ́ nìtẹ́ bọ́tọ̀ kan bá dé nù bí làbá súnmọ́ nì bọ́tọ̀ kẹsẹ̀ bí nínú ìnira tèmi náà láyé bẹ́ẹ̀ lọ́jọ́ kan bí nù ìdẹ̀ra tiẹ̀ gan agbára tó o ní tó fi fìyà jẹ ní bí ọjọ́ kẹsẹ̀ bí bẹ̀ lẹ́nì bẹ́ẹ̀ lọ́jọ́ kan bí nù gbàtẹ́mi náà fi fìyà wájú rẹ̀. فيوم القيامة موعدنا ìjọ bẹ̀rẹ̀ kìámà olùlàdé wa olùdọ́jọ́ ọ̀dàjọ́. fàjàhánámù síjìnnù àgọ́ọ́límì jáànàmà òun sì ní ẹ̀wọ̀n tí wọ́n fi ẹni ibi sí tí wọ́n ti bọ̀nú jáànàmà tani ọ̀wà àdáyọ́ wàlẹ̀ hákímù máàlíkù yawmi dín láàyè àṣáájú ìlànà yìí náà ẹ̀ ń tọ́pẹ́ ẹ̀dẹ́gbẹ́ tó jẹ́ máàlíkù yawmi dín ẹnì tí ò ní ìdí kéèyàn lọ máa kẹ́rì wá kó tó dájọ́ kò ṣojú mi àbí tó o bá lè rí ẹlẹ́rìí mẹ́rin nítorí ọ̀sọ̀ ìgbé ìgbé òun bẹ́ẹ̀ o ṣùgbọ́n lọ wọlé rí wa ẹni tó jẹ́ wípé kò ní ìdí ẹlẹ́rìí ìlọ́pàá ẹ̀dá jọ́njọ́ náà lẹ́yìn ìgbà náà ó ti kọ́ lẹ́tà máa ń tó fúrémù lẹ́tà náà ibi ni a ti wá dúró léni àbá àmọ́tù ṣùgbọ́n jọ́mọ̀jọ́ bí ibùdó láì tààlà táwọn يا الظلوم إذا ليس قينا فتعلم يا الظلوم إذا التقينا فتعلم يا الظلوم إذا التقينا غدا عند إلهي من الظلوم الضلال عند الإله من الظلم ضلال والله إن الظلوم لؤم وما زال الظلوم ولي ملوم

àdámù ọ̀yà ń pàdé ọ̀nù náà. إلى الديان يوم الدين نمضي إلى الديان يوم الدين نمضي إلى الديان يوم الدين نمضي إلى الديان يوم الدين وعند الله تجتمع الخصوم وعند الله تجتمع الخصوم وعند الله تجتمع الخصوم بإذن الله الرحمن إجابة جواب àtìlérè bákan náà ìdí tọ́lọ̀ ti fi jọ́ àtúnjọ mẹ́jọ bákan náà àwọn ẹjọ́ kan bẹ tí Allah subhanahu wa ta'ala tó dá látàyé ló ti látòrí àhán àhán àwọn kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ ìmí ń bẹ nù Sahihayn ìmí ń bẹ nù Sunan ìmí ń bẹ nù Ma'ajim bi idhnillahi ta'ala àásàlàyé rẹ̀ ń jọ mẹ́jọ lórí àyà ìnáni bi idhnillahi al-wahid al-qahhar. ọlọ́run lajà kò sọ̀rọ̀ méjì kọ́rọ̀ wọ́ọ́ dàrú níta àpilẹ̀ tàbí wá gbọ́dọ̀ náà ọba ọlọ́run bá ní gbọ́jú bí aṣèrò lọ sàánú fẹ́ni kọ̀ọ̀kan wa o àpàdà sí burú méjì ọba ní kọ̀ọ̀kan wa lórí ọ̀rọ̀ wa méjì ọba wa lórí ìmánì wa méjì ọba wa wa la wala illa a fi wa lori tàwíṣíìdì lìkẹ́límà kó jẹ́ kí ó wà wá mùsùlùmí kọ́sọ̀ kan ìyàtọ̀ àfi ń jẹra wa yìí kámọ́ bá a fi máa jẹra wa mọ́ bákan náà kó gbogbo ọba ń gbèrò láti má jẹ́ kí ìṣọ̀kọ́ wà lára àwọn mùsùlùmí tó sì o arúgbọ́dọ̀ lọ́wọ́ ọba tí ó fi àwọn mùsùlùmí tí wọ́n ń gbẹ́tò sí ní ọjà bá kalẹ̀ tó fi wọ́n ti kù ń tó jẹ́ pé ó jẹ́ àmà ní àwọn níbi tí ọ̀rọ̀ náà padà parí sí náà ọlọ́run wọlé àjọ kan ni wọ́n dàrú o tàbí fún rẹ̀ ní àti níta ń pè níbo ni a padà sí ibi tá a padà sí dr sọndọnà wọn ní ila Allah wa ila rasul ẹ padà di qala Allah qala rasul tá a bá ti padà di qala Allah qala rasul wallahi á ní sinmi kí náà ní qala Allah qala rasul ẹ̀ńtọ́ bá jẹ́ àfa ní hálùkọ̀ máa káwọn yẹn kéwù bákan náà àfọwọ́sí gbọ́dọ̀ máa tún ṣe wá ìfọwọ́n yẹn náà láti máa sọ pé eléyìí ọlọ́run fẹlẹ̀ ọlọ́run ọ̀fẹ́lẹ̀ tó o sì gbọ́dọ̀ dìyàn mọ́lẹ̀. nàám gbogbo àwọn àfọwọ́ wa tọ́jọ́ wípé nǹkan tí wọ́n lọ rèé kọrùn bọ̀ tí wọ́n wò wípé àǹfààní yàn dáadáa ṣe tí èé ṣe mọ́nyájú ànábì olójó dàbí ẹni wípé challenges ń dé bá wọn kan táwọn afọ náà bá ti da ìdí àwọn èèyàn mẹ́lẹ̀ tí wọ́n bá ti sọ́lẹ̀ léṣe àwọn bọ́ọ̀lù sì nínú ẹ̀ mo ti ń di aya káwọn olùbà máa fún ọ lé àwọn olùmọ̀ àtẹ̀lé ọ mo sì ti ń di àbí káwọn olùbà máa fún ọ lé àbí olùmọ̀ àtẹ̀lé ọ kò sí ti ń jẹ́ bẹ́yà kankan nú ẹ̀sìn ju bẹ́yà tá a bá ṣe fún al-Imam akbar lọ gbogbo àná ni o apanukọ lórí sùtọ́ pátá àti báyà kò kọ́dà yóò hàn yàn wá síbi tí wọ́n kéfé dandan gbogbo a ah, kó lọ sí Sókótó làwọn fara bìnà ìntàn sọjọ tí mo káwá múra wa mọ́nà lẹ́ẹ̀ bí kan nínú ẹgbẹ́ kan kó o ti bẹ́ẹ̀ àtọ́nìkan wọn láì kò sí nínú ẹ̀kú àtọ́ǹtì ẹ̀mí náà bìlá tí wọ́n mọ̀ wá sọ fún wa wípé ẹ̀ má ti kúrò nínú bẹ́ẹ̀ àkínníkan olórin ìdọ́gbọ́mọlẹ́ lẹ́rù lélẹ́yìn ìntàn sàlàyé nù tí ò gbé ká sọ̀ kan mọ́ tí náà bá ìsìrí fóun ti gba báyà o ìdẹ̀rùbọ̀ wà máa tẹ̀lé ṣùgbọ́n ọ̀gbọ̀rọ̀ dá lọ́kọ. bákan náà ọ̀gbọ̀rọ̀ lọ́wọ́ àti àfàlàgbájá alùsù ọmọ ọmọ náà lọ níta ń tẹ́ńbí tí ọba ti ti ọlọ́run ajẹ́kọ́mọ́nà ti kìíní ọ. láwáyá báyìí tó bá ti tẹ̀ tọ́ta ko àwọn kátà ń sọ yìí ẹ̀gbọ́n sàlámà sí ma gbogbo ń tà ń wínú. lílẹ̀ ìlàhàmù ọlọ́run kọ́kọ́rọ́ òfin àwìpé àti láàjẹ̀mọ́ àtàwọn èèyàn gangan ní ọ̀hún àti àǹtẹ̀ǹtẹ̀ gangan ní ọ̀hún ó kílẹ̀ àtàwọn èèyàn láti lè bá àmọ́ ilé àwọn èèyàn sá níbi ìgbódodo ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ èèyàn máa sọ tiẹ̀ yóò sì máa bẹ́lẹ̀ nǹkan mọ̀jẹ̀ kí àníyàn òun náà chẹ́ǹgì lórí ra tó ń sọ òun káyé ìdọ̀rùn àárẹ̀ tí ó lè gbọ́ òun walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahida wala yazaluna mukhtalifin illa man rahima rabbuk. aláṣọ àtàrà sọ wípé tọ́ba ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀nàfíìkì ọ̀wà nù wọn o ẹni ọlọ́run nìkan bá láìkì tó roore rò sọfẹ́ jí ó lẹ́yìn ànàbí ọmọ rẹ̀ rìn ó ní òní jọ́ la ọlọ́run gbogbo wa o bákan náà káìkù tíye tara dáadáa àwọn nǹkan kan bẹ tí máa ń sọ̀yàn lórí tọ́ba di wípé ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ mọ́ sọ́jú ń tọ́ ọmọ ń pa rẹ̀ ní àìdá lọ tó sì jọ ọ lójú àṣírí ẹ̀mí sẹ́tú kò ṣe jìnnà. ó tún ní tí ó fi ọ̀pẹ ọwọ́ jẹ́rìí sínú oṣèjú mi tòótọ́ tó gbọ́rọ̀ ṣe bó ṣe bó ṣe ríre kọ́ wa máa sọ pé ah ṣùgbọ́n náà ní ẹ̀ṣẹ̀ ṣe sílẹ̀ náà wọ́n máa jáde náà ń jáde gan ọ̀ ẹ̀ ń gbọ́dọ̀ nítorí lè ṣe bá nǹkan yóò mọ olú ẹ pààyàn yóò ti pààyàn rí àtàtìmẹ́ǹtì èèyàn wájú ọlọ́run lórí ẹ̀ gbogbo tí wọ́n bá ní àbá ní tó ń bá ń bẹ̀ kọ́ bá wọn bọ́ ọba wà lọ́jà àbá tí tún wá yí ọ lọ gbé bẹ́ẹ̀ nìkan ọlọ́run kò yóò tó bákan náà tí wọn ọba tí wì ń bẹ mọ́ lọ sọ́ńbì kankan nítorí wípé ẹnì tó bá rí ibi tọ́lọ̀ ń parí ọ̀rọ̀ yẹn sí ọ̀rọ̀ tẹ̀sí ìsọ́nà ti ń ṣẹlẹ̀ lábẹ́ lórí lẹ́yìn alhamdu iṣẹ́ ti ń lọ débi pé ààrẹ nìkan nú àgbà àfàm bàdàn lónìí tó sọ wípé wà lẹ́ ó yé o ó ń lè gbà ṣùgbọ́n sẹ́wọ̀n yòókù lè gbà wàláhì ilé wáyé bọ̀tọ̀ tẹ́rí kọ́ ọlọ́kọ́lọ́ rọ̀súlù olóṣàgbà gbogbo wa má di àfọ́ àkẹ́ sí ipò màlẹ́ká o ṣé fẹ́mi tí mo sọ̀rọ̀ yìí má di ẹ̀rí kankan kò màlẹ́ká èèyàn ń sirẹ̀ nu lùsà sọ̀rọ̀ yìí ni mo fẹ̀mí tẹ́lá yé ha wọn ò gbọ́dọ̀ sani lùsà sọ̀rọ̀ kan o ọmọ tó wá fẹjọ́ ẹ̀sùn sáàsù pé kíní gangan bọ́yá ó ti wu àfọ́ àná tó náà fẹ́fẹ́ tẹ́lẹ̀ o. Naam ẹ gbogbo ọ̀rẹ́ tẹ́sílẹ̀ fún abáyé náà kọ̀rọ̀ ń gan náà ọjà àdánù ẹ̀sìn so mí ń fẹ́ ọ̀ lọ́yìn wọn dàrẹ́tì kí ni kankan láti láti jápa rẹ̀ kó mẹ́ wọ́n lọ́wọ́ làm ẹ má gbẹ́ni kẹ̀kẹ́ tí kò mọ̀lẹ́kà ṣùgbọ́n nǹkan wí jáde pé kọ́nà lọ́wọ́ kọ́nà sùn ẹjẹ́ àjọ máa wúra wá mẹ́ kájọ wa mọ̀tẹ́ sáàmù fúnra wa mẹ́ ẹ̀ tí bá ti wá ń tẹ̀lé ajẹ́ wípé dọ́bùlẹ̀ kan tiẹ̀ ó tún sọ ó tún tẹ̀lé. àwa tá a mà tá a gbọ́ tá a náà ń tẹ̀lé àwa náà gbàládà pé à ń tẹ̀lé ṣùgbọ́n kò ní jẹ́ dọ́bù tó ráwọ̀ ọ̀rọ̀ ẹ ń bá wa mà tí wàá yí padà ẹsẹ̀ tiẹ̀ dọ́bù tún ni. Nàám jàmá wàláì tó kó mùsíbà bá wọ ọ̀dọ̀ lónìí ó ní àìsí àjọ lọ́pọ̀lọ́ wa. Kò àjọ àìsí kí ni o? Ẹ gbọ́rọ̀ mi ìjọ ọ̀tàkùnlà kẹ́kẹ́ tí èèyàn gan mọ̀ wípé kò lè jẹ́ nú ẹ̀sìn ọ̀rọ̀ lẹ́wà ó sì mọ̀ ẹ́ sí. Wọ́n ní ọlọ́rẹ̀ máa sọ àfa àkàn àfa lùsùn náà ọmọ ìyá rẹ̀ nú ẹ̀sìn. jẹ́ pé ọba pàdé ẹ̀gbọ́n mi ọmọ sálámà sí ó sì máa sọ gbogbo nǹkan sọ pé ó sì nú ẹ̀sìn rè ànábì wa ni ẹ̀ ń bá jálábù sí ràn lọ ẹjọ́ sì ràn lọ àfa wa tẹ̀ǹtẹ̀ wí ẹ̀yin náà ẹ̀túba bíjà bá ń bẹ̀rẹ̀ méjèèjì àfa àjọ mi lọ yanjú láàrin ara yín èmi ìwọ tó abánàpọ̀ ọ̀fẹ́ ti ẹ̀sìn ní ìsìn tó ọ̀nà rè tó o tó wá wà lẹ́bẹ̀ẹ́ tí ọmọ pàmpà rẹ báàlì tí a máa bá ti rí ó fún òun tán ẹnìkan tó ń sọ pé ẹ ń bá wá dọ̀rùn kàmùn àpàdé amánú lámùsùlùmí mẹ́tàbọ̀ ẹnì tó bá dálì tí a mọ̀ táwọn ẹsẹ̀ rẹ̀ bá jò lẹ̀ kò sẹ́nìkan nu fámìlì rẹ̀ tí ọba fi kún ẹmbasi rin tí ọ̀dẹ́rọ̀ rùn jọ́nà lọ́n fọ́lá ayọ̀lù mọ́n ilà nafsa kọ́ ẹni kankan o kọ́kọ́kọ́ búrẹ̀ pé a mo kú orí ibú torí ìwọ̀n lájọ́ lọ́pọlọ iye òlà líkì àmà ọlọ́run yẹn nìkan torí ibo. ọlọ́run yẹn o torí ibo. zuma jẹ́ àti ìkàrà dáadáa. bí ibùdó láì tààlà à ń sàn kàtà náà ìgbà tó ní abudu ìbí ìntẹ́rù mi kọ̀ọ̀kan bá rò tẹ́mi ìní ń sèfún tẹ́mi lè jáde láyé ìní fi kéwù tèmi mú yẹn lẹ́rú ntí mo rò kọ́ sọ́lọ̀ nù tí ń yẹ jáde láyé ntí màá wí tèmi nù. sáàsì tó ti wá sí nìkan sọ́jà lùsùn náà lọ gbọ́ wà sí sí i ebó lè kúnú ẹ̀sìn alájìrì pé ó ti wí ìkúwì ustaz tó bá ti parí wá sí tán bóyá èyí mi ìkú ti sọ̀kalẹ̀ lẹ́yìn èyí tí ẹ tún ti sọpánà bí sọ fún wa o kó lè yé mi sí pẹ̀lú àwọn tí ẹ ní kí ẹni ibi ní ah, kí ni wọ́n fi ṣe yín tí wọ́n fi jẹ́ ní o ṣé pátánà pé wọ́n sẹ́yìn àbí wọ́n tẹ́lọ́ àtàlẹ́bí. Naam eléyìí la ní ìdí o yìí tó ti fi wàhálà wọ ọ̀pọ̀ ni wípé a ní ayéhà ti mójútọ́rọ́ ẹ̀sìn ayéhà ayéhà náà ti rí pé tá a bá papọ̀ mọ́sálásí ọjà bá òun la ti gbọ́dọ̀ máa fọ gbogbo ntọ́jẹ́ lè jọsìn tọ́jọ́ tá a mùsùlùmí máa ń kó lónìí ẹ máa wo bó ṣe rí o mọ́sálásí ọjà bá ayéhà wà mẹ́ ìmáàmù alùsùnà kọ́ ọlọ́pàá sùn yìí hadisi kórìí ẹ̀rẹ́gẹ́dẹ́ ọ́ nǹkan báyìí tẹ̀lẹ̀ nǹkan báyìí tẹ̀lẹ̀ nǹkan báyìí wọlé kẹ́lẹ́ lójijì ni. wọn kà lómi kẹlẹ́ ọba ń jẹ́ pé ah, òun bò ti wáyé o ọbẹ̀ fi obìnrin kẹ̀kọ́ sáré obìnrin fẹ́. ọ wá ní ìfi obìnrin ti kó sí lẹ́nu dé pé abẹ́ òun ò lè mọ́tò má ti lọ́rọ̀ ìyàwó o àfi tó bá tó gbé fọ́tò obìnrin wa lábẹ́ òun ó tó le wọn wá àṣírí ẹ̀ ń tọ̀ sáàtù wọn wá mọ wá máa ká máa bóun ó ti dájọ́ rẹ̀ sóńsì nàlẹ́ pè ní mẹ́rẹ́ àdìgbàjọ́ lórí ẹ̀

ẹ̀yin lè kọ́ gbogbo wọn kí lẹ rí sí àwọn ètò àjò bíi kásáṣe bí nǹkan bíi ajé fáwọn èèyàn kí ọwọ́ máa wúwọ̀ nǹkan kan kan à irú rẹ̀ ti ṣàlàyé ṣé èyí tá a máa ń fi ẹ̀jẹ̀ rẹ̀ pọ́n ṣe ni àbí onídìí màálù àbí oníkílọ́ kankan kankan ẹ̀yin múlẹ̀ ilé ẹ̀ ti kéwú náà ọlọ́run kéwú ní máàdùn tó ké ẹ̀ẹ́ ẹgbẹ́ta fún bàbá káwọn máa ìkọ́ tún lé ń tiẹ̀ ó ní bòtò náà ń bọ̀ nà àwọn ìjàmọ́ ìṣe ẹ̀ sì dùn tíyàn báyìí ó lówó dùn pẹ̀lú mọ́tàlásì ẹ̀ dùn ó lówó dùn wákàtí márùn ojúmọ́ ọlọ́wọ́ máa kì ọlọ́mọ sọ àtàrà mọ́ wà ó ní bẹ́ẹ̀ sẹ́mà pẹ̀lú bó ṣe wà títí bẹ́ẹ̀lẹ̀ pẹ̀lú gbogbo bí ayé lọ́wọ́ àtẹ̀lúmọ́ rẹ̀ bàbá rí ẹni tó bá gbèsè wá báyìí lé pé ẹ̀sán kọba ó ní astaghfirullah subhanallah جاء من حديث نجح البخاري ومسلم في صحيح من حديث ابن مسعود يمكن وكان ان اعداكم يجمع الخلق وتكلموا بعنوان يومه الحمد لله bọ́ọ̀lù ńlá ilá ilá lọ́wọ́ bọ́ọ̀lù ó sì wá kárí ayé hàn ah, ó ní àwọn àsìkò mí bẹ́ẹ̀ mo lè jáde lọ síta pé wọ́n tẹ́ wá fílẹ̀ nǹkan àwọn mọ̀lẹ́kọ́ máa kọ́ wọn. ẹgbàgà fún ẹgbàgà fún ẹgbàgà. káyà tí ó wọ̀ yìí onímọ̀ wá jọ bí wọ́n ti fàmọ́mù kalẹ̀ tí wọ́n wá fàmọ́mù kalẹ̀ tán ẹnìkan ọ̀gbọ́dọ̀ tí wàásù lórí rédíò àti kí wọn mọ̀ sí kí ló fẹ́ wí kí ló fẹ́ sọ lẹ́nìí ọ̀rọ̀ tá à ń bá yín sọ lónìí òun náà ní ètò nípa àlàkálà ibi tí wọ́n bá yín sọ náà òun ní àfáàyàn akérèkérò abijawara nọ́mbà twenty eight oh eight nine five five six eight five tó àjọ mẹ́jọ àdùnnà bá púrógámù yìí lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wá wasalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. tẹ́ ẹ bá wà lọ́wọ́ púrógámù ẹ bàrí tó ti sanwó ọdún méjì lẹ. ṣùgbọ́n ìṣọ̀kan ni ó mú kí ní ìwà ìwé kúlẹ̀ fẹ́ kó wọ̀ wí kúlẹ̀ fẹ́ kó fáírọ́ọ̀sì. gbogbo mọ́sáàtì wa dà báwọn jimá jimá ọ̀yàwó èèyàn kèé ti pé ìmáàmù wa ń polówó oògùn lórí mímbàrí lórí mímbàrí ni ìbẹ̀ tí ìmáàmù fi ń polówó oògùn wàláhì ń polówó ẹbọ láyé tó fẹ́ pé bí gungun béèyàn ṣe ń gun èèyàn yára kò bínú ọlọ́run torí ààyè ọtọ́rìtì ní ibi tí wèé tí lọ́wọ́ padà sílẹ̀ lẹ́nu wàláhì áà áà tí ìwọ̀n bá gbọ́ mímbà yìí dáadáa pọ̀ kọ́lọ̀ kọ́kọ́ sàtánàm kọ́dà mọ́sálà ń bẹ́ ń pa wípé ṣé èèyàn lè ṣe kútúbà tán bó ṣe bọ́ọ̀lẹ̀ báyìí lọ́ba ní àfàrẹ̀ tọ̀kọ́ ń kéw ah, ah, ẹ wá kírun fún wa dẹ́wù. lẹ́ anna rasulallah sallam yatawallahuma ma'an máa ń ṣe àfọ́ ọ̀gbàládá àyàfi bínú bá ń rún màámu àbẹ̀rọ̀ ti ẹ̀dá lè lọ́ba bó ṣe ṣe ojú bàtà lọ́ba nalẹ̀ lọ́ba dákú ẹlòmíì fi lè kírun bá àfọ́ ààrẹ wà ọ̀gbọ̀dọ̀ kí lásìkò lásìkò bí ẹ sì ṣe yìí ò parí báwọn. ẹ wá wo mímbàdì tọjọ́ tọ́rí tì ẹ wá wo báwọn yẹn ṣe ń lò lónìí. naam gbogbo mọ́sáàtì dà àtúbọ̀ ti bi àwọn mọ́sáàtì dé pé ìrún wákàtí márùn ojúmọ́ ìlànà kàlàǹkì mẹ́ mẹ́mù kìlọ̀ sọ́dá yìí oní ọ̀tún bọ́ ṣọ́ọ̀bù yìí ní ìtajà. ó tún di zoro wọn bá mọ́mù tó wá kìlọ̀ fáwọn yẹn ọkà bíi àdìsí méjì mẹ́ta fún ọ tó sì ń fẹsẹ̀ rìn lẹ́sẹ̀ àdìsí eléyìí fẹsẹ̀ múlẹ̀ o ó ká fún tó para lé rẹ̀ kíní ìwà ńlá mú báyìí ńlá ńlá mú báyìí ìrẹ́ mi báyìí bókù kaba ti kú gbúra ládùúgbò ìbára náà kò kẹ́kọ̀ọ́ ẹ̀ jẹ́ àlọ́ kí ló ti láwo ló ládùúgbò kọ̀ọ̀kan wá rè á wà ní mọ́sálásí kọ̀ọ̀kan pé àwọn mọ́sálásí jimá mélòó ni ń bẹ ní eré àbóríjà náà wọ́n ní mẹ́jọ àwọn wo lọ́wọ́ mọ́tòrébù dáadáa tọ́nà ìgbẹ̀jì wà mọ́tòrébù wọ́n ní báyìí báyìí báyìí ọ̀dà gbogbo mọ́sálásí bíi méjìlá tó yí mọ́sálásí bíi báyìí báyìí ká bókù bá ti ń kú ní gbogbo àdúgbò mọ́sálásí bíi báyìí lè wọ́n sì sọ wọn mọ́kúbárọ̀ kan. béèyàn pọ́ọ̀tì bẹ́ẹ̀ kírun sókun kan láti wọ́n ṣe bọ́ mọ́ pọ̀lọ́lọ́wọ́n ba òkùnkùn orí tó náà bá dàkà pọ̀lọ́wọ́n ba èèyàn mélòó ní rí irú ẹ̀ sí ní sùrùdíyà àwọn kan bẹ̀ta àjọjọ́ rẹ̀ asájọ́ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ṣègbè ìlú tí ọlọ́mọba ti fi ara dẹ̀ pọ̀ èmi jíù mi ìwò òjò mi ní máa jọba mẹ ibi tó oore bá ti ń dàbí ẹni pé ọ̀kàrí bíi bíi kìí ta lọ́ba dibẹ̀ hmm. kìí ta ní máa jọba mẹ. Ìdí tí wàá ń dún yẹn jù lẹ́ni tó dé wípé ìwọ tó mọ ẹ̀kọ́ máa fàṣìkò rẹ lọ kí yóò mọ̀ wá pé sọ̀rọ̀ kó sàṣùwò làgbẹ́jà mọ̀ sọ̀rọ̀ kó máa kí ó tó sàṣùwà ọlẹ́wọ̀n ọmọ tí ó tó wọ́n lè fà tí wọ́n yà sọmọ́ra wọn lọ́rùn. ìjọ rẹ̀ kó ló lọ pé ni o yóò mọ̀ wá bí bí lè bá tiẹ̀ wá ọmọ tí ó délé yìí lọ kí lórí rẹ̀ mẹ́. bó ti lọ ọmọ kejì sí wọ́n lọ. àwa sàràwájọ báwọn àwọn tí àjọ ń kọ́ alẹ́ kọ́ ní hálùkọ́ náà ni ẹ jẹ́ ká máa ṣe níjọ monday àti thursday a sì ṣe ní tọ́fẹ̀ kábí ọdún kan a lọ sí ọ̀sítù a lọ bẹ̀ wà láàrẹ̀ wò a mọ̀ rí o a kà lọ bẹ̀ wò a kà lámẹ̀ fìyàn a sì lọ rí ṣe sàárà a tún wá gbá àwẹ̀ ìjọ náà a sì rí pa àtúnkìrù sókùlà téèyàn bá fẹ́ máa kírun sókùlà wákàtí márùn-ún ojúmọ́ ń sọ̀rọ̀ díyà ọ̀rọ̀ rọ̀ pọ̀ tó ti níbi tí wọ́n ti kírun sókùlà ládùúgbò yìí. ẹ wá gbogbo kí ni wàláì bẹ́ẹ̀ lẹ́nu kálukú náà ń rò lẹ́nu pé wàláì agbára rẹ̀ ooo. agbára rẹ̀ ooo. síbẹ̀lẹ̀ nìkan ó ti wá sọ wípé bàbá àti tàwọn òsùn ta. sọ̀rọ̀ mi kì í sìnkè nínú ilé. mọ́kúbárọ̀ ti wà. sáwà àbúkù lọ mọ́kúbárọ̀ mọ́kúbárọ̀ lẹ́yìn wọ́n sì lọ́mọ ìgbàkàfà láàfáà àti ọmọ ìjókòó. ìgbẹ́mọ̀ mọ́ àpò yín wá wọ́n fẹ́ kírun sí ìyá ìyá mi la àbá àti wọn ni wọ́n wá kírun àti wọ́n ló tó lówó tí wọ́n máa sàn pé àpò òdìdè wá kírun kúkú la ẹni wọ́n ní ẹni lókun yẹn rétí. ẹni tí ó kírun sókùn láàgẹ ẹni tí wọn ó sì pẹ. náà àwọn nǹkan ìwà lọ́lù torí kíni torí nǹkan méjì ẹnba ìdúró déédéé kó lè bá àìládàá ìlọ́po ìlọ́po ẹnba kàtì àgẹ̀rẹ̀ kó lè bá ṣe ìtọ́nu lọ ọlọ́run ìjà bá ṣe ìtọ́nu lọ. nírú àsìkò yìí wà ní àdébí ti sọ̀rọ̀ ń parẹ́ pọ̀ ẹnba lè dúró déédéé dóbù dóbù dóbù lára tí ah, ah, wọ́n máa gbà. kìí ṣe tí òkú wa rẹwà ti pé ah njẹ́ náà náà ó jẹ́ ẹ̀tàn ṣètọ́n dé nìyẹn ìwọ́sá ni ọmọ lẹ́mìí pé lágbájá mọ̀ ń bá lọ rọ̀wù mọ́ ní fashion kí ló ń bá lọ ànábì ti fi tọ́ ọ̀bà lọ́lẹ̀ alikitaabu wa sunna bọ́ ọba ti fi fáfá rẹ ti fẹ́ gbére ẹ̀ sípò ànábì àsìkò wá sí wá tó fáfá náà. ẹ̀ gbọ́dọ̀ sàn sọ̀rọ̀ mí na hadithi lẹ́bi àkọ́jọ́ mọ̀ mùsùlùmí fi sọ ìmọ̀ hadithi tẹ̀mí ni àdàrí. rọ́bì allah tán àrùbọ̀ àdínú nàṣíhà gbogbo àná làǹkà ti ṣe àtìgbọ́yé àdínú nàṣíhà si nàṣíhà ẹ̀sìn ọlọ́run ọba yìí kájọ máa síre ẹni létí ìlọlọ́run ti gbé dúró àwọn sàábà níbò láti máa síre ẹni létí kọjá pé bàtẹ́ bá síre ẹni létí kọ́lá alukura meri. Inu hadith meri. ẹ máa túnṣe wáàdì fún àná nù tí wọn bá ti sọ fún yín rí tí ìjọba yẹn bá fẹ́ gbọ́n náà. wà á mẹ́tì o gbogbo ilé àpapọ̀ náà àjọjọ ṣọ́ọ̀pù wa padà àjọjọ tó ká ní alikọ láti rẹ̀ kì í sin táàmù ọ̀sán mẹ́rin pé gbogbo ti ń sọ gan. kí ni wọ́n kí kí tí táàmù yẹn ò sá sùdà bá wọn bẹ́ẹ̀ sì ni mọ̀nà fífi ẹ̀gà ni màá fi kọ́lọ̀ ń jáde yẹn nìkan ọ̀dà ọ̀kẹ́ nìkẹ́kẹ́ nínú ẹ̀sìn àníyà bẹ́ẹ̀ nílẹ̀ abdu wa rabbi láàrin ẹrú àtọ́lọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ yóò sì máa ṣe bilanga bilanga lọ́nà ọ̀sán lẹ́mọ̀ máa bomi inú àjálù àlà àti bàbá nìyàn rẹ̀ dáa o mùsùlùmí lórí dáadáa kọ̀kọ́ ìwọ sájà nìyàn ti ọ̀dà naam kọ́dà àwọn àfọ́ àti gbogbo dára tí yàn bá fẹ́ ṣe nú ẹ̀sìn tí ọ̀wá ṣe má wọ́n ní kí lóde ọlọ́wọ́ káwọn èèyàn o mò ń lọ ń ṣe àrí mi wọ́n ló sì ló ń ṣe àrí mi kọ́sẹ́ yóò ṣe dáadáa mọ́ bó ṣe pé bó yọ one thousand ah! ẹni tí ní o fún ẹni tó fún ó jèrè ṣàìtàn nù tó wá sí àpò padà ó rí dáadáa ṣe mọ́ ìwọ náà tó wá jèrè kó òtún tó ń ṣárí mi kan ṣé wọ́n bàbá àmọ̀ ló ń ṣárí mi ó tó wá rí dáadáa ṣe òtún ló ń ṣárí mi. àwọn èèmọ̀ pọ̀ ń bi ọ̀rọ̀ àníyàn kọ̀ọ̀kan nìkankan sàrí òkú papọ̀ àbí sáré papọ̀ ni bẹ́ẹ̀ yẹn ti ń hó lẹ́yìn àfáà wọ́n lẹ́yìn ìwé tó lọ́rẹ̀ dúó tó nífẹ̀ẹ́ èèyàn pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ ni ló nífẹ̀ẹ́ pẹ̀lú gangan. wọ́n láwọnú gbogbo owó ọ̀dọ̀ tó fẹ́ ṣẹ́sì tí rẹ tèfé. olúwa ń lọnu ń lọnu wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run síjú àdúrà wẹ̀ wa àti o àdúpẹ́ dọ́dọ̀ ọlọ́run ọba tó fi àníyàn dá àwọn tí wọ́n gbé tó yẹ kalẹ̀ tó fi dá wọn lẹ́jọ́ tó sì wà jẹ́jọ́ dáadáa walillahi alhamd nínú ẹni tí ó sòrí rẹ̀ ń bẹ̀ ní ìjẹ́ nìkan kan wọ́n wà o nínú ẹni tí yóò lè pin àbúrú méjì nìkan wà ń bẹ̀ o nínú ẹni tí ọ̀rọ̀ tó wá kílíà báwọn pé àṣẹbi tá ń lọ ni pé kájọ dúró lórí súnà ní ti tòótọ́ kọ́mọ̀jẹ̀ wípé irùngbọ̀n àti ṣòkòtò ọ̀wà jẹ́ yúnífọ́ọ̀mù ọkùnrin papọ̀. nàám mo sì jẹ ká dóńdó pa fẹ́ gbẹ̀sán ránṣẹ́ rè wa látàyé ọmọ tá a rè ọmọ tá a tọ́jú ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́mọ bó ṣe tòbi sí ayé ẹnì kọ̀ọ̀kan yóò sì tó sórí dáadáa interface àti wàá gbọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ọba nìdí òtì kò ní jẹ́ nìkọ̀ọ̀kan wa náà ká ti tẹ̀gbé kò ní jẹ́ á sọ kò sì ní jẹ́ ká sì wí yóò sì sọ àná bí àtìgbọ́ náà yóò wọlé àjọpọ̀ oṣù rẹ̀ gbogbo àwọn àfa àpàtà nìbàdàn tí wọ́n gbé súnà lọ ọlọ́mọ bá ní kíyèsí wọn o wọn dàrú o gbogbo àfa àtògbé lọ pẹ̀lú àníyàn òdodo wọn dàrú o gbogbo ẹni tuntun rí signpost káàkiri láti máa fi tú wa ká ọlọ́mọdéjọ́ jáde bá ní yíyan o gbogbo tí wọ́n ń sọ̀rọ̀ náà tó náà lọ rí ẹn tọ́lọ̀ rẹ̀ ṣe kí ni o ẹ kò ní àrísáìpọ̀sì kò ṣùgbọ́n lórí inú ẹ̀mí ọlọ́mọba ni tó náà fi wọ́n lọ́jọ́ kan sọ̀rọ̀ gbogbo wa náà lápapọ̀ jẹ́ àjọ rẹ̀ ní pàdé àlejò sallallahu alaihi wasallam la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you àwọn ẹ̀yìn tó lè dábàá yìí wọ́n láwọn ní ọ̀rọ̀ ọlọ́wọ́ àmọ́ ìbéèrè yẹn kó lé lé kó yé oríṣiríṣi ẹ̀sìn lé sí àwọn ìbéèrè yìí.